Absolutely. East, east way, east, east way. With our soul, with our soul. It is way, it is well with my soul. It is way, it is way. With our soul, with my soul. It is way. It is well with our soul. It is way, it is way with my soul, with my soul. It is way, it is well with my soul. Heavenly Father, eternal rock of ages, we worship you. We thank you because for God, nobody like you is the way not to sad that to be there. So to be glorified forever in Jesus' name. I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit, who oh, Lord speak through my mouth now in Jesus' name. Direct our spiritual and body. Thank you, for that, because so answer prayer. Whatever we bind, we shall, oh Lord, bind it. Whatever we lose, lose it. We shall go, we are going to decree this moment, oh Lord, establish it in heaven and on earth. We shall not be judged, we shall not be blamed. Let peace reign, let there be joy. Let be testimony. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because of are God. In Jesus' powerful name I pray. I pray for the blessing of this week shall be our portion. Every man or woman that loves us, all our well-wishers all over the world, including ourselves. Father, Lord, distribute your blessing to us. Visit us, O Lord, with your mercy, with your favor. Let us, let us have glory. Cause to glorify your name, praise you, Miracle joy shall be our portion this week. In Jesus' name, I pray. Amen. You are welcome to this platform. Um, you can see the title. I call Lucy, but before I continue, <laughs> I'm sorry for some people. Okay? I'm sorry for some people. Number one, before I go into the case that I have to treat this morning, the first one, um, there's a man that, there's a disaster that happened in America yesterday that was a Nigerian, a banker that died together with the wife and children, I mean the wife and the child also, as they said I don't know the person uh, because it's not so trending like that, you know. Oh, so we con condolence to the family. But before I go straight to the point, I want to tell the people, the family, uh, disaster do happen at times, okay? If if you, those of you who are rich, thinkly rich, that always enjoy yourself, it's good to when you work and God, if God just, because they call it God blessing, you have the wisdom because you take the wisdom of God also to, you know, to get to some level, you know, and the power of God. Be careful. There's some family, there's some people, they never go together with their wife. If they want to travel with their wife, they don't travel with their children. If they want to go with their children, they don't travel with their, you know, the whole family. You understand me, especially when you are traveling with the, maybe with plane, everything like that. Some people, is the, is in their constitution. They don't travel with all their family like that in one in one car and in one this thing. So, be careful. A lot of uh, disaster do happen because uh, eh, the plane, the private jet, the um, helicopter are being constructed by people. Even those people who do those things, it can crash them, it can destroy them as well. Okay, so We send our condolences to the family and to the whole Nigeria because it's a disaster. But let's go straight to the point. That's just my advice. If you want to enjoy, you want to go abroad, you want to. Some people, they don't go together with their, they, you know, they can tell their parents, I mean, <tsk> you know, you maybe this one will go first and the other one will be coming after, you understand me? So, but uh, those helicopter because I remember when I was in South Africa, one day like that, we went to Goodrich City. They call that place Goodrich City. And uh, a lot of game, you play with a lot of game there. So we have been playing with a lot of game. You get to a place, now they said we should come and take helicopter with the family. I remember that day. May so of my father, I mean the father of my baby, may Stevie, may so rest in peace. He now said to me that and together with uh, the, my daughter, you know, my daughter was she she's still small, and then let's go, mommy, let's go, let's go. I say me, I'm not getting into this helicopter. I love traveling. I travel a lot, but with this helicopter, I say me, I'm not going to get into this helicopter with all my family. You understand me? After taking the roller skate, a lot of things like that, you know, a lot of those games. And that's when you know go visiting in South Africa is a very, you see a lot of funny, funny, very, very bad game, you know. I said, I'm not going to go with this helicopter. So those helicopter, because I do watch documentary a lot, I do watch documentary, uh, security conscious, it's not by the security alone that secure our life, but at times you have to be security conscious, you think otherwise, you know. And then I I watched documentary during the documentary. Some of them I watched. They said, say some family they crashed on those uh, Godwin City. I mean, in that uh, play game ground, you know, a lot of things happen. So I'm not wishing myself bad. I just told them I'm not going to go. That day my daughter was seriously say, you want to go? I say, "I now said to the father that if you want to go, Papa, don't go with my daughter. I said that. Yes, that's me for you. Because one thing about me, I follow my instincts and I listen to the Spirit of God so much. If God say I should do something, I do it. I call what, what I call God instincts. God, God is in a system. We can't see him, okay? So when God had directed me to do something, I do it. I don't just move by what people say or what you want me to do something, want me to say something I don't want. If the Spirit of God is not permitting me or is not allowing me, I will not say anything. Okay? So be careful, be security conscious, all right? Hmm. Be security conscious, all right? Be security conscious. Hey. Well, let my mouth so so so she can see. Anyway, you are welcome to this platform. And again, before I continue, I use two people's name, Bumi and uh, Lisi. But before then, I cannot forget what I'm going to say about the two of them. But let me talk about what happened yesterday, the person I gave blanket. A lot of people believe that. How much is blanket? Blanket is fifty dollar. Blanket is fifty dollar. But it's not the fifty dollar that matters. It's not never the fifty dollar that matters. I show you that that there is a state here, Quebec, and it's not only that man that sleep, that stay, I mean, that stay by the roadside begging money. Before, when we came here, I always boast that there's nobody beggar in Canada. Yes, I always boast there's no beggar in Canada. When you see beggar in Canada, maybe those had it. Those who have been smoking, collecting their world grand and spending it on drugs, you know. But these days, you find a lot of beggars. Like six years ago, I came to Canada six years ago, 2018. October 2018, there was no beggar. Today, there is a beggar everywhere. For you to know that the economy is not rising. Nigerian money, finami, currency may be devalued every day by day. But, you understand? But also other countries that their currency that you compare them with Nigeria, they are facing also other problems. A lot of countries are facing problems. I tell you, it's not only Nigeria, they are facing problems, but different is that they because they have been in standard level before, the problem they're going through are not showing. And again, you cannot blame the Quebec government, government for that, what happened by that roadside. Because eh, when I even try to enlighten that guy that, okay, you because you have a you have children, go to the migration and try to have protection so that your children can be covered, they can go to school and they can have some things just to sustain yourself for some time instead of you staying by the road and getting money, begging for money. He said, no, No, he have been trying to beg this money. I mean, the money he came with also, he pays his 2000 for some people to do something. Because you know why he rejected what my, whatever the advice. And the advice is the best. Because the people who actually collected the money from him that promised him to get the work permit for him, they changed his mind. They tell him that he's not going to get it asylum you are going to get it but later maybe you are going to approve you into the system we don't you don't know you can't say but in the beginning they protect you especially when they see you with children and those children are minor the one the oldest is 12 one eight and one three or four, okay but somebody already they manipulate their mind the, the guy's mind and thousands of them like that they manipulate them they try because the money they can get from them they can use them for some time So they man they changing their mind, and you see, it's not the government. It's the citizen, also the people who live in the country that also cheat country, that cheat other citizens, that cause problem into the system as well. So a lot of people say, oh, Quebec. I'm not saying Quebec is 100% okay because they are even telling you this day that if you are not speaking French, just pack your bag and your go and baggage and go to where they speak your language well because a lot of states, a lot of Providence in Canada, they need people also. They are not, uh, but their population is not as Quebec, you know. So I don't put the blame on them. Yeah, that is it. And some people be saying that, what is he doing? What is he doing? The man, when you look at them, anybody that came from their country to this Canada, with their family, wife and children, to Canada, let me tell you, they are not poor from home. Any man or woman that came with the husband and wife, I mean the, the husband and the children, to Canada, Or are you getting me? They are not poor. He get a, he get a rich person to get a ticket for five people. You see, if you, anybody come from Canada, Nigeria right now to Canada, they are five in number. To get their tickets alone, they will spend no less than 10 million. All right? Apart from that, they spend money on visa. And when they are coming, they will come with token of money. Some people get it from them. They will, they will just, they will, they will, they will, I mean, on direct them wrongly they will direct them wrongly so when you look at anybody and you don't look at you don't look down on anybody like me I never look down on anybody when you check one of some of my video when because most of the time when I'm driving and I mean maybe I'm just on the emotion and I hold my live chat you understand me and I'm driving there was a day I was also on live chat many times like that when people asking me for money those also who who, are, who smokers those drug uh, addicted So when they ask me for money, I tell them when I don't have coin because Canada you don't go out with cash, especially when you are coming from work. So I go with my card, whatever I want to do, I want to pay for parking, I will use my card to do that. So I, I one day I saw the one and it wasn't dressing nice. The dressing was not looking good and he asked me for money. I said I don't have money, but should I, I have a now some new clothes in my car. Actually, I do sell them, but should I give you one? He said no, he doesn't want. I gave him one. I mean, I gave her. She's a woman. She's a lady. I gave her one clothes, one t-shirt like that that day. And she returned it. She in one t-shirt. He's going to, I mean, he's going to throw it. That he don't need money. And I look at what she put on that day was rough. But he refused. But that's what she wants. You understand me? And I say, okay, I'm sorry. I don't have cash with me here. That was the only what I have. So a lot of people be thinking that, oh, what is it? What is it? When we came to Canada for the first time, I don't stay in other country. I stay since I came to Canada. I live in Quebec. Okay? And the first time when we are in the shelter, I was going to the Canada, I mean, Immigration Canada, like we have to go to the offices to get your paper, everything perfect. And we miss our road one day. And uh, a teacher, you know, because a teacher had to take time. He called the off, he called his uh, working place to take us to direct us. He said he's going to be late because he want to put us right. So first impression to me matters. They teach them to be nice. The problem we went through here, if I went through problem, if I go through problems, I'm complaining here, it's not Canada, Quebec, it's not even Canada. If Canada government or anybody do every, any evil thing to me, it's because some people send a message signal from my home not spiritual physically okay so that respect I give to them so if people are nice and niceness is that been in me also and here okay so they show niceness to me that person create time to listen and to talk to me and I do what I listen to people also all right and it's not because people to, for people to see I this is what we do I'm doing thousands of it, but I notice that people also fond of it because they tell you, oh, she's a stingy person, she's this. Nobody kò sí ìyá láyé anybody tó lè pè stingy. Àbí tó máa sọ pé she doesn't want to help anybody. I help to the level that I find myself in mess. I help people to the level I find myself in. Almost, the, the people we have almost kill us. Okay? We've met, all the story today we am telling is because of my niceness that caused me into those things. All right? So, That's what happened. If your God bless us, we are going to help millions of people. We are not created for ourselves, for just to live alone. We are created for other people as well. All right? So, an evil gospel. Gospel is not about prayer alone. Gospel, when you are a Christian, a, a, a, a far, or you are serving the Lord. You are serving the Lord. It's not by you preaching. You can preach gospel many ways. You can pray in many ways. Okay? Prayer is good. I'm not condemning prayer. All right? what I did also and what I'm doing also up to now and what I'm going, still going to do right now is of God. All right. Even exposing evil resist the devil. That what Bible say. And we do what? It will flee from us. All right. Yeah, but Yeah, that's it for that. For that. And now let's go straight to the Lissy, Lissy and Anjorin. I heard you yesterday saying that uh people they should go out friend people they should go out follow people You see, if anybody telling people to follow me, the Lord will destroy you. If anybody trying to ridicule me, to block me, the Lord will, will destroy you. And also people that followed you. Yes. So, and ẹ̀yin tí ẹ máa yín bàbá ayé aládùúrà ẹ lọ gbàdúrà kí orílẹ̀-èdè Nàìjíríà kí terrorist kó kúrò àti gbogbo òṣì So nobody should be displaying things on the social media alone. Yeah, that's it. The word is enough for the wise. Now, and Anjorin. I heard you you on some of your videos. ó ti yẹ kí n ṣe lánàá but mo a day off I didn't do anything yesterday for you you said uh, you are pregnant that you are pregnant you lie too much every liars go to hell you are pregnant all this while on the social media ìwọ tó máa sún aṣọ mọ́ ikùn tó máa dúró tó máa máa búyàn tó máa máa ṣépè tó máa máa ṣe oríṣiríṣi you now say that gbà tó parọ́ mọ́ ẹ̀yẹn kọ́ because you are trying to create some sin to cover some ass of some people you said you are pregnant that the pregnancy get you got got, got aborted torí pé oyún yẹn ń kọ́ ẹni àwọn tó ń flag show mi kẹ́ gbọ́ ọwọ́ yẹn kò fi gbé ọmọ sí gbogbo ẹni bá flag show mi ẹni bá lò máa ba page mi jẹ́ kó ṣòfò tọmọtọmọ i'm still on it. Yes, whatever I don't do to you, don't do it to me. Whatever I don't do to people, don't do it to me. It's called wickedness. And Bible says, rebuke the devil will flee from you. When evil people are many and numerous in the land, woe to them. That's what Bible say. So, kò sọ Preach to anyone that, I mean, anyone that, that, that repented, pray for them and let them go. If they, they, they, they repent from their sin, pray for them because they, the heaven will rejoice over that. But if those one who refuse to repent, woe unto them. Woe is not a blessing, it's a curse. So get it to your squad. If anybody doing evil telling you not to curse, what is it? I don't have gun like you. I don't have crowd like I mean. I don't have gang like you. I don't have uh, I don't have I don't have terrorist gang like you guys do. So you tell me not to speak. Any mouth that is shut up also like in í ṣe kókó dákẹ́ kó má sọ̀rọ̀ nígbà mi ni wọ́n shut up that you cannot say what is right i mean what you cannot you cannot send a, a message an arrow to the enemy the enemy tó porí ẹni bí do you know gbogbo ibi tó máa gbórúkọ ẹ lọ mi ò tí dé mò ń bọ̀ ẹnikẹ́ni tó bá gbórúkọ mi lọ ilé babaláwo ilé olóògùn ilé aláfa ilé wòlíì ilé babaláwo ilé àwọn ẹni bí ilé ẹni ìkà àtorúkọ èmi àtọmọ mi àtàwọn tó bá fẹ́ràn mi àtàwọn olólùfẹ́ mi ẹni bá gbórúkọ wa lọ síbẹ̀ yóò ṣòfò yóò parẹ́ nínú ayé yìí àṣírí ni po ó lè kójọ lóyún ó bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ and who laugh last love best when you wage war against me and I don't wage war against you the Lord will do so back to you he will fight you those who fight me the Lord will fight them surely now you say you are pregnant You ló pa you a liar a pure liar tó o bá if okay now let me accept let me agree but I know everything you say is you are a liar oh my God if you are pregnant then you are do what you are doing on the social media like that may almighty god ó yẹ kí nigeria police they should charge you for murder yes for you because you know you say you are pregnant and then you say you lost the baby why you lying Why you lying on some people? And today you are, I heard you when you are even mentioning, you say, uh, Fashola, oh, one, pe one person was close to Fashola, and that person uh, is your uh, godmother. And you when you dream about this person, uh, you didn't go, you go to her house, and the next day, you couldn't tell her the dream, and then after that, and did not die the next day. Why is it that you always go to people's house ìgbà tó lọ sílé aláàfin Ọ̀yọ́ náà níjọ́ sí ṣé ọlọ́lá náà ni kò pẹ́ kò ju ọjọ́ ọjọ́ mélòó kan aláàfin Ọ̀yọ́ kú kí ló dé tó lọ sílé Fáṣọlá eh, sister Fáṣọlá sister you said that's what you said I know they said to her that you are close to that prime minister maybe you know why do you go to her house then and he die after you said the next day you don't even say few days later you said the next day the woman died why tó ẹ lọ́jọ́ yẹn tó wá kú lọ́jọ́ kejì ó pé wọ́n ní ó lọ ṣe kí lorúkọ ẹ̀ ó lọ ṣe appendix operation appendix operation appendix operation maybe some people tó ti ṣe burúkú fún they follow you kí ló lọ ṣe nílé ìgbà tó mọ̀ pé o ò ní sọ fún and you are systematically telling them now that káwọn èèyàn máa lọ tún ṣoògùn ni kọ́ ni ẹni tó jẹ́ born again christian ṣùgbọ́n àbí kárí ẹbọ ṣùgbọ́n àbí kárí ẹ̀ kó lọ ṣe ètùtù ẹgbẹ́ ètùtù ẹgbẹ́ tí ò ṣe yẹn kọ́ tó lọ lé ẹ̀ tó jẹ́ kó kú oṣù àpò ọmọ nípa ikú ẹ̀ I'm telling you because you are telling us down you know the person tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ how did you get your wealth how did you get your money you can tell us authoritatively that you know one minister to I mean commissioner in Lagos state that is close to Fashola that is dead that is your godmother they sell it oh mo pé mo sọ ní ẹni jẹ́ mẹ́ta wọ́n ní ẹnìkan minister kan close more that you say it the next day sórí ni for you to people to know that we don't lie and let me tell you let me tell you to God who made me to God who made me nobody eléyìí tí mo sọ kò sẹ́ni tó sọ fún mi ẹ̀mí mọ́ ọlọ́run àlàyé máa bá mi sọ̀rọ̀ I know it the Lord show many things to me kì í ṣe nǹkan tọ́lọ̀ bá fún wọn mi gbogbo ìlà máa sọ I just wait when God reveal some things to me about some people I look at you a lot of people rí ẹ ẹni tó bá rí ẹ nìkan ló lè sọ pé tó lè sọ pé báyìí ẹni báyìí ló jẹ́ ẹni tí ò lójú inú kò lè rí ẹ you are evil on this social media you want to destroy Nigeria with all these people Ajale people saying that eh any yẹn kedere is a Christian born again Christian and nígbà yẹn ẹgbà tó lálàá ó lọ sí Saudi gbà tó débẹ̀ aláburúkú ipò kò padà sílé òṣà ló tún wá ńlá lisi lisi ó yẹ kó ń gbé fún mọ́dà ni olóolóyún oró ẹ̀ ti pọ̀ jù ọmọ tó ń bá ẹ ṣiṣẹ́ náà tó ń pè ní mi ò ní kó má bùnmi tó ti jáde ńjọ́ yẹn jàkìtì lẹ́sẹ̀ wèrè ó ti sọ ó ti jáde ńjọ́ yẹn tẹ́ mọ́ ma ní kó máa tó ṣe èmi ò rán o mi ò gbé yàrá ìyá mi rán yín níṣẹ́ anybody tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ lè dárúkọ mi mọ́ tẹ́ bá ń tú òṣèdì yẹn èròjà ló sì ń bà yín ó ti ẹyin bẹ́yẹn àti pé káṣí yín má bàa bẹ́ síta káṣí má bàa ta kó má bàa kó má dàbà tú ṣàbẹ̀ pé àwa wà ń bí níta bá ti ṣe fún yín ní kẹ́ ẹ sọ níta yìí bá sì ti ṣe la máa sọ fáyé ẹ̀dẹ̀ wá sọ pé nítorí rọ́ta níta bá sọ irọ́ ni now wọ́n tún sọ fún ẹ pé ọkọ̀ ẹ̀ kọ́kọ́ tún ti grab ilẹ̀ they are using you to to settle some scores in Lagos wọ́n fẹ́ máa lo ìwọ àtọ́kọ ẹ yẹn láti máa pariwo kan ní Èkó ẹ̀jẹ̀ ògúdọ̀ ṣàn ẹnikẹ́ni tó bá wà ní ipò tó bá sọ pé kí ẹ̀jẹ̀ ṣàn ní èkó yẹn kó fi ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ àti ẹ̀jẹ̀ àwọn èèyàn ṣe ètùtù ọmọ ẹ àti ìyá ẹ àti bàbá ẹ àtayá ẹ àtọkọ ẹ ló máa fi ṣe ètùtù létà lọ́run máa fi ṣe ètùtù ìfi tẹ́ bá gba ẹ̀jẹ̀ ẹnikẹ́ni ní èkó yẹn you the lord if you are in power and your your ẹ fẹ́ mu ẹ̀jẹ̀ then remember that the jẹmọ àti ti bàbá ẹ àti ìyá ẹ àti tiẹ àtọkọ àtọmọ tó wájú obìnrin ni ẹ lọ́run máa bá padà á fi ṣe ètùtù fún orílẹ̀ okay so they are using you systematically to bring something bóyá tòótọ́ ni wọ́n máa sọ pé o grab ilẹ̀ kan ẹ help you. To o tóró tiẹ̀ sọ pé ẹ gbàjàbí àmì làgọ́ go tó torí ẹ níjọ́ yẹn gbà tán jẹ́ ẹ sí wò all of you you are all of you you always say i don't want to say any wọ́n sọ pé ẹni tó bá ti sọ̀rọ̀ kan sí wọ́n máa ṣe kinní kan you always all of you you you are your target is say all these ministers all this government of nigeria you are part of people tó tó tó ń rùn orí wọn tí ẹ jẹ́ kí wọ́n many things so that tẹ máa ní kán lọ sájàlẹ̀ táwọn àjàlẹ̀ darkness people máa máa pàṣẹ fún wọn náà máa sọ nǹkan tó máa ṣe fún wọn enough is enough of bullshit ẹ fàjálẹ̀ sí ẹ kúrò nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́ ẹ bá dẹ̀ kúrò ńbẹ̀ ìjọba nàìjíríà gbin ni ò tí ì o. I am never seen mi ò tí ì rí gbọ́ òfin kan sọ pé ó ṣẹ̀ṣẹ̀ jalè tó ṣẹ̀ṣẹ̀ jáde síta èmi ò tí ì rí ṣe mọ̀ pé Canada there is nothing we don't need mean there is no news we can except I go I search or they repost they record it I cannot get any news because Nigeria I mean there is a law in Canada here any news is kò ń wá síbí bá international news we don't see except tó bá ti wà after some days tó bá wà lórí Google you understand me and when you post it pàápàá I want to close ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ní òfin kan ti wà pé ẹni tó bá ṣe nǹkan kan mi ò mọ̀ wọ́n ní Gbàjàbíàmílà àbí mo respect yín o tá a bá dárúkọ tó lórúkọ náà ni Lizzy ń dá mi ní máa pe bọ̀dá sí gan ó ti yé yín torí olú Lizzy gan orúkọ tí ò tó wa lọ́jọ́ orí kò tó wa ní nǹkan kan tó wa ní dignity alright uh-huh. so ipe wọn ti gbé òfin kan jáde àdó míì mo fi tí wọn gbé jáde o ṣùgbọ́n ẹ bá wa gbé òfin jáde pé ẹni tó bá ti àwọn cultism bí àwọn lisa gbogbo àwọn tó ń ṣe cultism terrorist ni wọn tí wọn bà orílẹ̀-èdè nàìjíríà jẹ́ àtàwọn tó pa èèyàn bí àwọn tó pa bad ń sìn kẹ́ni kó pa wọ́n dànù tí ó ti yẹ yín òfin àwọn àtìgbọ́ ti ọ̀rọ̀ pé mo ṣàmú ṣàgbẹ́ pé wọ́n sọ pé wọ́n ní kó má sọ̀rọ̀ mọ́ mi ò mọ̀ nǹkan tí wọ́n ní kó má sọ ẹnu kínní mo ti gbọ́ ṣùgbọ́n kò yé mi dáadáa ní tí ọ̀bàdà yé mi mi ò fẹ́ bẹ́ẹ̀ sí mo máa ń fẹ́ wádìí ẹ̀ dáadáa tí n bá ti rí bí tí wọ́n bá ti tag mi tó ti wá yé mi I can talk about it again and again but now àwọn òfin tó jáde yẹn ẹ bá wa pa àwọn tẹ́rọ́rìsì pé ọwọ́ ẹni tí tẹ́rọ́rìsì àti kidnapper bá ti bà àtàwọn olè wọ̀nyí pé pípa nìkan pa wọ́n sentence life in i mean kì í ṣe life imprisonment by few days ni wọ́n máa pa wọ́n kò ń ṣe pé wọ́n ṣe máa ní wọ́n ṣe kéèsì wọn pẹ́pẹ́pẹ́pẹ́ kíákíá pípa ni wọ́n máa pa wọ́n àwọn terrorist òun pààrọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti yẹ yín bẹ́yẹn kò ń ṣe àwọn tó ń sọ̀rọ̀ nìkan ṣó ti yẹ yín ẹ jẹ́ kó fi kó jáde bẹ́yẹn for us to have peace ó ti yẹ yín bẹ́yẹn torí ń gbà ibi tá a bára wa yìí náà kò ń ṣe wípé à ń sọ pé a fẹ́ wá Canada tá a bá tẹ̀ fẹ́ wá Canada máa wá invest bí à ń sọ pé a fẹ́ wá jìyà fẹ́ bá bá fi wá ṣe ẹ̀yẹ wọ́n jà wá lólè náà ni wọ́n sì oríṣiríṣi fún wa tá a bá ti kó mẹ́sàn-án wọ́n lè ti ní kọ́ lọ gbé wa kọ́ lọ gbé wọn kan le gbalé ṣe tiye so ẹ bá wa pa òfin ẹ bá wa ṣe òfin pé ẹjọ́ o òfin nàìjíríà o ẹ tó bá ti àwọn tó tẹ́rọ́rìsì o àwọn kí ló orúkọ ẹ àwọn cortism tó máa ń parapọ̀ iníṣẹ́ tí ọmọ tó ń na àwọn ọmọ yẹn pa tó ń ṣe kan máa pa wọ́n dànù ṣe tiye yín ẹni kan gbé òfin jáde ẹjọ́ o bàbá wa gbàjà bí àmìlà ṣe mọ̀ pé mo sọ náà ẹ máa bá wa ṣọ́ aṣáájú ẹ má jẹ́ kán fún ọ ní ògùnjẹ ẹ má jẹ́ kán bí wọn tiẹ̀ ṣe nǹkan kan fún wa ṣe tiye yín bẹ́yìn bí wọ́n tiẹ̀ fún wa lówó owó la fẹ́ tó bá dẹ̀ tẹ́lẹ̀ bọ̀dù bá tiẹ̀ fún wa àti àmà sọ yóò ti yẹ yín lẹ́yìn tó ẹ máa ní bó ṣe jẹ́ Lizzy Anjorin Lizzy Anjorin irọ́ ti pọ̀ jù you are creating a, a, a program now you want to cover up some just want to be bringing case because ọ̀rọ̀ tó ń lọ lórí social media nípa mc o Okoleko kúrò lẹ́kọ̀ọ́ ó ṣe kiri kan ṣèbí wọ́n ní ìṣèbí àbújá wọn ò ṣáà ti gbé gbogbo federal padà wá sẹ́kù ṣèbí wọ́n sọ pé àbújá lágbára wà àbújá lọ̀gá ń gbé What does you accept it and promise you be a debt when you promise it should be debt I don't want to put my mouth because I just come lámì rẹ̀ ẹ àyè mi pè ránṣẹ́ ajá tó dẹ̀ ìyókò ń bá yóò ṣeré ní òun fẹ́ máa and many of them dey be expecting to be taught like máa dá sí ọ̀rọ̀ tí mi ò jẹ owó níbẹ̀ tí wọn support me pẹ̀lú you walk tán Come on, máa fi mi ò lè dá sí tó ti yẹ bẹ́ẹ̀ yẹn èkó time is even coming ètò àti wùmí máa dá sí ó ti yẹ yín ètò àti wùmí be máa dá sí nobody can project for me. ìyẹn bó ṣe jẹ́ mi ò sọ pé òfin náà ṣe lórí social media pé kò dáa o but ẹ jẹ́ kófin yẹn kó pọ̀ sí àwọn terrorist tó ń pààyàn kiri nàìjíríà àwọn tó ń léèyàn kó lẹ̀ àwọn tó ń jalè torí gbogbo àwọn tó ṣòlù tó tí tó sì ṣòṣì oníburúkú wọn máa sọ pé wọn bá tọlọkọ wọn máa fọkọ yẹn jó wọn bá ọmọ ọlọmọ wọn pa ẹni ẹlẹni wọn máa jó wọn máa yọ pé kò sí kọkàn tó máa fọwọ́ bà wọ́n ẹjọ́ o téèyàn máa rántí pé bó bá ṣe pẹ́ tó láyé o máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ pé ọlọ́run dẹ̀ ló ní ìdájọ́ òtítọ́ ẹ jẹ́ ká ṣe tòótọ́ kó lẹ́yìn ìdájọ́ àbálẹ̀ dára òtíyé Wùmí mi ò ní ọ̀rọ̀ púpọ̀ fún ẹ but Wùmí o mo rí ó mọ̀ kan Wùmí mo rí ibi tí àwọn èèyàn blog ẹ̀ wọ́n sọ lóríṣiríṣi ó kan àwọn èèyàn tí ó sọ pé royalty ọkọ ẹ olówà ní ọwọ́ Naira Marley àbí bẹ́ẹ̀ kọ́ oní royalty ọkọ ẹ ó sunkún ó gbé ọmọ ẹ̀ Liam ó gbé ṣépè káwọn èèyàn bá lè believe ẹ I said it in the beginning that you hate Every, not you alone all of you you hate nobody anybody ni wọ́n ní tí igi iná bá ti jó ni jọmọ ẹni tara ẹni la máa kọ́kọ́ gbọ̀n ìwọ fẹ́ gbọ́n tara ẹni ọ̀rọ̀ ọmọ yẹn kò ṣe nǹkankan fún gbogbo yín i've seen it from beginning ó ti yé òun dẹ̀ ló jáde sí gbangba tó di kedere tí kedere dẹkùn gbangba ti bẹ̀ wò ṣe ti yé ó ṣépè fún ọmọ yẹn lójú gbogbo aráyé ṣe ti yé bẹ́yẹn ó ṣépè ó fi ayé ẹ kó sọ pé kẹ́mi ẹ̀ bọ́ kó sọ pé kó kúkú yà kó kúkú ẹ̀sìn ọmọ yẹn ta sọ fún ẹ pé you hate the boy because like now the boy wà á máa regret pé tọmọ yorùbá sí bẹ́ẹ̀ sìn you will know that pé ó expose yín especially you and again what I'm advice for you only me pay. I want to wọ́n gbé royalty dání àti gbogbo àwọn others kì í ṣe malia nìkan ló gbé royalty dání àkàmọye àwọn to ti fraud orúkọ ọkọ ẹ tán ti gbé orú owó yẹn tán ti ń gbówó jẹ ẹ tó ti yé ẹ now wọ́n ti wá expose gbogbo àwọn tó lówó lọ́wọ́ tó ń jẹ ọkọ ẹ lówó bó ṣe sọ wọ́n ti wá expose wọ wọ́n ti wá expose àwọn tí ìwọ ló gbé owó dání ló expose ìwọ pé ọmọ ò kì í ṣe ti Mohbad sódà wọn ò ní sọ royalty kó dẹ̀ ń ṣe malia nìkan kó ṣe malia nìkan for your information ok but nǹkan tó yà fún ẹni but mo fẹ́ já ẹ tán ṣó ti yí ẹ mi lè support ẹ láíláí tó o bá ti ṣe DNA test because ó mọ kú tó pa ọkọ ẹ o ò sọ jáde o ò support ẹ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn o kàn wo and again ẹ̀rù ń bà ẹ̀ kàn má bàa pa ẹ́ and in spite of it you are looking for tó bá ráyè sá sókèrè àbí to ráyè sá síbi tí ọwọ́ ò ti ní tẹ̀ you are going to say something To máa shock gbogbo àgbáyé okay but for you not living for Nigeria now they are doing you know what you want to shut up your mouth àwa náà àwa náà kò tiẹ̀ jẹ́ pé àwọn ò pọ́kọ̀ àwọn ò bàbá ọmọ mi ti kú bọ̀ mi ò sí nílé bàbá ọmọ mi for six good years wọ́n máa ń pè black widow àwọn to pè é yẹn náà wọ́n lè wà nínú àwọn tó pa ọdún ìwọ́n náà wà ní courts wọ́n wà ní court ṣó ti yé bẹ́yẹ so olowo ó expose ọmọ pé kò ṣe Mohbad ìwọ náà ń o okò ó lè expose àwọn the best thing ni pé ọjọ́ tábà máa la kú la máa kú ṣó ti yé ẹ tó bá lè expose àwọn tó expose you are exposed ṣó ti yé ó ti wà exposed like they open your secret you understand me and that's for, for people to know that the baby according to bọ́n ṣe sọ ẹ kò ń ṣe ọmọ Mohbad àwọn dẹ̀ mọ̀ ní dájúdájú ara àwọn tí wọ́n rò pé wọ́n máa support ẹ ló open ẹ for the money not to come out because they are ready to embezzle the money and share it between themselves gbogbo àwọn míì tó jáde tó ń support ẹ yẹn ni wọ́n rò pé bóyá they are your supporter they are not they are exposing you instead of you to expose them also and let the truth prevail you understand me bí ó jẹ́ Mohbad ló lọ́mọ bí òṣòun ló lọ́mọ you are the one to tó wà pẹ̀lú Mohbad ó dẹ̀ wà pẹ̀lú ẹ̀ náà nìyẹn tó bá máa pín ogún Mohbad ó lè níbẹ̀ now because ẹjọ́ máa ń ṣiṣẹ́ náà ni you understand me bí òṣòun bí òṣòun ló lọ́mọ you understand but by you keeping quiet and running from one one pillar to post you cannot help yourself you only disgracing and disturbing yourself okay sórí ẹni tó lóògbé mi ò mọ̀ bóyá àbúrò ibẹ̀ náà ló ń ó pè é ńgbà tó sọ pé ó mọ ẹ nà ẹ ṣáà máa rí ó lóun ò mọ ẹ òun ò rí ẹ rí look at it look at your look at it ó lóun ò mọ ẹ rí because ó ti mọ̀ wípé ó ń déwájú ó dẹjọ́ ó ń dẹ́yìn ó daṣọ tó lóun náà ò fẹ́ kán sọ pé òun kọ́ o ó mọ̀ ń pa kíní o kán tó bẹ̀rẹ̀ sí wá sọ pé àbú ibẹ̀ ló lọ́mọ o torí ọmọ tó bá ti pupa àbú ibẹ̀ náà ti bóra ọmọ yẹn gan jọ kókó sáré kò sọ ọmọ tí o ọmọ tó bá ti ni nínú ilé ọmọ tí ọmọ tèmi àti ẹjọjọ gbélé Bísọ́lá Badmus ẹni tí sáré àsọ ń gbà yẹn ó lóun lòún lọ mọ́ níwàá wọn ní àyíndé ni wọ́n gbé fún wọ́n dẹ̀ ni wọ́n tún ti lọ ṣe DNA test ọlọ́run ilé ni màá gbọ́ mi ìfipá Koko Zaria jẹ́ Koko Zaria tó dẹ̀ sọ fún mi yẹn á ti sọ fún thousand of people like that you understand me so nísìnyí mo rí bó ṣe bó ṣe sunkún níjà ẹ̀ tí mo sọ pé ẹ̀yin people yẹn love ọmọ Liam yẹn òun nìkan ni innocent láàrin yín all of you are criminals tó bá yẹ pọ́ ọmọ yẹn ti wọ bíi seven years tó lè sọ díẹ̀ máa tún ti gbé wọnú kóòtù ni tójú ẹ̀ máa le kókókó kọ́nà bá wa gba ọmọ náà jáde lóko ẹrú kó ṣàánú fún kó má jẹ́ káyé ẹ̀ bá kó má jẹ́ kẹ́rí tiẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe báyé ẹni tó lòun lòun bí àbí tó adopt ẹ̀ kó tó kú kó má lọ́ọ́ má jẹ́ kẹ́rí ayé ẹ̀ that's the prayer but ìwọ Wùmí òpè tó ṣe níjọ́ yẹn you like do you like ọmọ yẹn tó bá fẹ́ ṣépè tó fẹ́ kó tẹ̀jọ àwọn èèyàn lójú kó máa gbére ṣépè tó bá jẹ́ pé mọ̀ nípa ikú Mohbad kó ṣòfò tọmọ kàmí kó ṣòfò nìkan kó má ṣòfò tọmọtọmọ káyé ẹ kó bàjẹ́ kó má fara ẹnìkan ṣépè àbí kó sọ pé kíyà ẹ kú dànù pẹ̀lú ẹ kí gbogbo ìdílé ẹ run kó ṣẹ́kù Mohbad kó ṣẹ́kù Liam tó jẹ́ ọmọ Mohbad ṣó ti understand but tó wá ṣépè fọmọ yẹn because we have said it that o like ọmọ náà ó ti yé bẹ́ẹ̀ yẹn expose people who expose you they are not ready to they are not ready to to to to to to, to compromise like to embrace you they cannot embrace you nobody will embrace you because they now make you a first suspect because you cover a lot of secrets first first suspect and again you are saying o de n pa òwe bí parable fáwọn èèyàn pé among fifteen people they don't believe. how can you single-handedly kill Mohbad and tó dẹ̀ pay wọn ò ní for you to jẹ́ pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ló ń yẹ̀nà ọ̀pọ̀ èṣù a máa ya igi ìyẹn mi pé you are many on the issue that is the meaning pé ó pẹ́pọ̀ náà but people a lot of people are not saying it pé how can you alone like look at the statement and now destroy Mohbad that's what you said the best thing for you oh so that you no jẹ ìyà yẹn alone nìkan okay because àwọn tó kọ́ mọ́ jẹ́ alone, nìkan because a gbọ́ according to one initiation wà ń bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe initiation fún ẹlòmíín gbà mí tó máa nọ́ pa ibi tó bá dẹ̀ ti ṣe initiation fún tó bá ti nọ́ pa wọ́n á lọ wọ jù tí gbó tó bá jẹ́nu gbé lọ wọ́n ti lọ ṣe initiation fún ẹlòmíín ẹlòmíín wọn á yọ lójú ẹlòmíín wọn á kan lẹ́sẹ̀ tó bá pàdé ẹlòmíín lọ́nà bá lòun lásídẹ́ǹtì ni nígbà tó lọ ṣe initiation fún so for new cultism tó ló fẹ́ ṣe so that's why all of you are trying to cover your mouth because you don't want your secret to be open and all of you all of you that are also cultism doing this initiation for people children you are also terrorists And that's why you don't, don't want to hear. And that's why also you hate yourself. And that I tell you, or except you repent from your sin, I cannot be your friend, you cannot love me. Èmi àti èṣù shuma máa bínú sí mi tí mo tó máa fi kú ni. Ọ̀run àpáàdì nítorí èmi àti òlè jọjọ́ rẹ̀ anybody tó bá ti jọ́ rẹ̀ pẹ̀lú èṣù wọn jọ lọ ọ̀run àpáàdì tó máa lọ ni. I cannot be friend with Satan. So that's my advice for you. Okay? You have been running later skater. And people say hey, the fear of uh, eh, uh, eh, Kiriko is the beginning of Kiriko. You cannot go scot-free. I tell you, it's not a joke. You say, and you say you are the owner, you are the mother of the baby, and somebody or kékeré kan on social media and sọ fún ẹ, òní mọ́mọ́ ẹni sìn òní àti ẹ, kilo ló fẹ́ sọ, kí ló mọ̀, kí ló mọ̀, kí Simply because ẹ máa ti lọ pè sórí social media, wọn lè máa lọ pè sórí platform. They now believe that they are yanni, they are speaking, they are talking, telling you that you handle, you own your baby, nobody must tell you to do DNA test. When a life, a life, a life loss, a celebrity of Nigeria, die and you are being accused and the baby has a lot of a lot of things that ti fọmọ yẹn gbascos oríṣiríṣi and somebody now telling you o gbúdọ̀ ṣe I said for security purpose of that Liam if tọmọ yẹn bá ti ṣe tọ́ bá ti ṣe DNA test anybody whoever be the father of the baby the baby have right to live you understand me so don't use your selfishness because olóòní mọ́tò o oh, ò nílé o ò oh, níṣẹ́ bó ṣe wà yìí o ṣé èyí ló ṣẹ̀ṣẹ̀ sọ pé oníṣẹ́ oh, ni how old are you you are twenty four àwa gan wọ́n jà wá lólè wọ́n gbá wa wọ́n gbá wa bí ball basketball ṣe fẹ́lẹ̀lẹ̀ bàbá gba síbi àtúngbà sọ wọ́n gbá wa left right front and back sókè sísàlẹ̀ we started again olóṣèlú bá wa níbi ìbàtà padà wá dọmọdọ wọ́n dẹ̀ fi wá ṣe yẹ̀yẹ́ how old are you tó lè bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ mi ò tí ì bímọ rí wọn ọ̀tí ẹ̀ tí wọ́n ìwà ní school your mate wọ́n ìwà university tó ń lọ wọ́n pọ̀jù kárí àwọn ó wá sọ pé láyé ẹ̀yà tó ti jẹ́ láti bẹ̀rẹ̀ ayé wọ́n sọ bíi pé you are seventy years old man woman. You are 60 years old woman. As if you have spent 40 years in that marriage, marriage life. I mean, the marriage yeah. What is your problem? Wumi, what is your problem? If you go to abroad today, if you are clear that you are not part of the killer, you start your life if you want to live in abroad. Kí oh, o ilé lọ school o sì lè ṣe ọmọ 24 years. Ọmọ 24 mi ò tí kó lábẹ́ ìyá ẹ̀ tí wọ́n ti ṣe. Mo dẹ̀ máa rí ohun ẹ ohun ẹ gan má jẹ́ ń tọ́ ohun àwọn ọmọ ọ̀tá lóní. ohun ẹ kẹ̀ ohun àwọn ọmọ tó ti mu gbóyó tó ti mu ohun e àtọhun àbúrò ẹbẹ̀ yẹn náà gbogbo ohun yìí kilode ló be tó gbogbo ohun yìí kọ̀ dàbí ohun kilode ohun yi ò dáa ohun e ọmọbìnrin ohun e kò ohun ẹ ò dàbí ọmọ ohun ọmọ kékeré rárá ohun ẹ dàbí ohun àwọn èèyàn tó àwọn tó ti gbóǹta yẹn tó ti pẹ́ ń gbòòrò kí ló dé ọlọ́pàá in fact kò yẹ kí wọ́n gba ìdílé ẹ ní ààyè láti ṣe ọlọ́pàá mọ́ gbogbo ẹbí ẹ from a to z tó bá ti ẹ̀gbà tó bá possible kó má gbọmọ ẹ̀pẹ́ síbí sí tó bá jẹ́ pé àti ìlú náà ló ti wá yẹn kó má gbà wọ́n sí ọlọ́pàá mọ́. ọmọ yẹn èmi I know that all of you hate the boy that little baby that's why the baby I insist that they should do DNA test for the baby for the baby to be saved because tẹ bá tí àyè bá gbójú bá pa fírí níjọ́ tó sọ pé bàbá bàbá tí ọmọ ń bá kú tí ilé ń bá kú ayé yín máa bàjẹ́ ni ẹ máa kú ni because wọ́n má bàa sọ pé torí tẹ̀rẹ́ ti ń pinnu láti pa ọmọ yẹn oríṣiríṣi èrò burúkú tó ti wà lọ́kùnrin tó torí owó láti pa àbí kó káṣílẹ̀ má bàa tú kó má bàa ṣẹ̀ sí ni kó palẹ̀ àmú ni you have, have a lot of thought you àtàwọn group ẹ especially you and I'm saying it and people thought you all love the Liam you don't love Liam. You don't want your secret to be open. If you love Liam, you will fight for Mubad. You will expose everybody that killed him. Kill Mubad. The father and my baby were no longer together. He offended me seriously before we separated. I mean, separated. Before I, I mean, I came to Canada. His family, they did many things to me. I'm fighting for him until death. I wish the Lord can, uh, we can get justice for him despite his death. Despite he offended me before he died. Despite for six years we are no longer together. Before He died. I'm still speaking because I have a child for him and I'm very sure the baby belongs to him. He's a Oloni. Mo má dẹ̀ may I fight for him and fight for my daughter. Because ikú tó bá pẹ́ lẹ́dìyẹ, ó ń padà ń bọ̀ wá pé ṣó tún lè to tún lè wá padà wá pé léwúrẹ́ ni. Ọ̀tá tí ọmọ yẹn tí Mohbad ní, those enemy, they are there, they are not relent. Come bá dẹ̀ wà, wọ́n máa, ó rè come. wọ́n máa fẹ́ kọ́ ọmọ ní Liam yẹn dàgbà ni. Tí wọn náà bá dẹ̀ wà nínú ọ̀tá Liam, ó ò ní fẹ́ For you to tell, for me to tell you that my the father of my baby, I'm not the enemy of his side. That's why when he died, I speak for him as well. But then when I was talking, he doesn't understand. I could understand you, but I cannot support you because you are you are hidden, you dark inside. You have a secret. You sure are too small to carry such secret. How can you carry such secret? That secret tó bá lọ gbé má secret kan ti máa ń pààyàn ni nítorí gbé Oso sita ó máa relieve ẹni bòmí múra kí n pa ẹ́ secret court ń jẹ́ tú mi láṣìírí kì í fi ẹ́ lẹ̀ nǹkan sì jọ máa wà lórí ọ̀rọ̀ ẹ̀wọ̀n nílé ṣe kọ̀ọ̀kan fún ẹ you only break the pieces you break the chain you break the covenant and they will leave you alone and then you be able to have your freedom but you are covering them into onílébò ìyá ọkọ ẹ náà dìde ó lọ ra kọ́kọ́rọ́ kékeré ní spiritual realm ó wá fi ń tilẹ̀kùn tó jẹ́ pé tí ọmọ nàìjíríà tí pípù bá jáde láti sọ pé wọ́n fẹ́ ṣe kò gbà wọ́n ní ọwọ́ ni wọ́n máa fi ṣí No, wọ́n wá sọ pé olóhùn tilẹ̀kùn tí ò yẹ kán all those things God show to me you see I don't just talk and come out and talk and talk and talk As I ah, I'm enlightening you and see and see Eh, káwọn èèyàn máa gbà bẹ́ẹ̀ nígbà bọ́ tí wọ́n máa ṣe bí pé wọ́n ń ṣòwò it's not that I don't have something to say it's not that I don't see things okay Wumi Wumi Wumi ẹ̀ mélòó mo pè é ìjọ tẹ pa pinnu láti sọ pé kẹtún bóyá kẹtún yamtu Mohbad ẹ láì i mean Liam àmọ́mọ́ yẹn ló ń pe bàbá ọkọ yẹn náà ní kò pé sódà kí ìsín kankan bá ṣe wọn lè ní bàbá yẹn náà ni ó pa kí ni bàbá ṣe níjọ yẹn tó fi pa Liam àmì tó fẹ́ fi pa Liam kí ni bàbá ọkọ yẹn ṣe tó fẹ́ fi pa Liam kí ló ṣe tó fi pa Mohbad nígbà tí Mohbad kú ó lè ṣe pé kó máa wí pé ọmọ yìí mo bá sọ́kò gbọ́ òkínú bá bíyàn ó lè sọ̀sọ́kùsọ nígbà tó bá ní tẹ́ńsọ̀n yìí èmi nígbà tí bàbá ọmọ mi kú mo ní mo sọ fún my my daughter said it when my son was shouting don't call me again ọmọ mi ń mi jà my son tí ò ṣe ọmọ bàbá tí ò ṣe òní mo bí fún ó ń bá mi jà ọmọ mi obìnrin tó jẹ́ bàbá ẹ̀ gọ́gọ́ tó jẹ́ bàbá ẹ̀ lókù ó sọ fún ó don't talk to my mommy like that my mommy have been telling my daddy for long time and he refused to listen because she was there àní ikú tó bá máa pẹ̀lú mí gbà mí náà àwọn ọ̀tá èèyàn nígbà míì tí ikú yẹn bá fẹ́ pa tí ò fẹ́ gbọ́ òun ló máa mú lọ́rẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ gangan máa sọ ẹ́ di ọ̀tá ẹ̀ ni wọ́n sọ ẹ́ gbogbo wọn di ọ̀tá just like bí gbogbo wọn ṣe ń ṣe lórí Facebook sí gbogbo wọn máa ń ṣe tẹ̀lé Lizzy bí pé Lizzy jẹ́ nǹkan kan bàbàrà tó máa máa polówó àjálẹ̀ babaláwo káwọn àfà àwọn pásítọ̀ àwọn tó wà nínú pásítọ̀ gbogbo àwọn pásítọ̀ yẹn ẹníjọ́ kan òun láàlá ẹ̀gbọ́n Fáṣọlá bóyá àbúrò Fáṣọlá ni ó jẹ́ kọmíṣánná lẹ́kọ̀ọ́ òun rí ọ wọ́n sọ pé kó lọ ṣètùtù kó lọ ṣe ẹbọ ayé kó lọ dín àkàrà fáwọn èmèrè òun wá débẹ̀ kóun dẹ̀ sọ fún ẹ̀mí mímọ́ òun ò lè sọ fún òun wá gbà ń bẹ̀ títí títí òun wá lọ bóun ṣe padà sílé lọ́jọ́ kejì wọ́n ṣe ní ó kú lọ́jọ́ kejì nìyẹn just imagine the story because he's telling you now that tí àwọn bá ti àwọn alájàlẹ̀ group àwọn babaláwo àwọn tó máa ní kẹlọ mẹ́jẹ̀ wá ìjẹ̀ èèyàn wá tó bá ti sọ pé ẹ wá ṣe nǹkan báyìí ẹ lọ ṣe ẹ bá ti ẹ̀jẹ̀ pastor that's what they are trying to tell you and the country tó bá ti ń fi ẹ̀jẹ̀ wẹ̀ tó máa sọ pé wọ́n fẹ́ nà yàn pa kó tó di pé ó dájú ko wọ́n fẹ́ ní ṣe tẹ̀ sínú kankan tí ó kú mọ́ wọn lọ you see the country like that tó bá ti ń gbẹ̀jẹ̀ ọ̀hún lè settle kò sówó tó lè wà ní ilẹ̀ yẹn wò ègún torí ẹkún àti òṣè àti ìnira tí àwọn ènìyàn tán ti nà pa àti tán pa ní ìpa àìtọ́ báwo ló tọ́ kò sí yàtọ̀ sí ìgbà pé kò jalè tó pé ẹni bá ti pààyàn rí tó pé wọ́n sì dájọ́ ikú fún wọn lọ pa àbí àwọn òtòrí ọ̀rọ̀ amúrọ̀bà tán jọ wà pẹ̀lú tó pa ọlọ́pàá tán jọ wà nínú kínní pẹ̀lú pẹ̀lú ìjà tán pàdé lójú ìjà tí ìbọn bá wọn you understand me kò sí tó tọkọtọkọ àwọn èèyàn tó máa gbéyàn lọ tó máa lọ pààyàn nítorí tó ti ń pààyàn bẹ́ẹ̀ tó ti ń fi èjẹ̀ yàn ṣe tutù ṣé ìlú yẹn máa ṣẹ́tù ni all this game that all these you girls ẹ̀yin tó tẹ̀ wá fún ìsinmi ni pé wọ́n máa gbójú yín wá tó máa ṣe rekete àṣẹ criminal majority ẹ máa pupa iná ni ẹ máa fẹ́ pupa ìmí máa dúdú ẹ máa criminal ni ṣé ọṣẹ tẹ máa fi ń wẹ̀ wọ̀nyẹn àtẹ̀ṣe tẹ máa fi ń búra ṣó ń tọ̀ṣì ṣó máa ń tọ̀ṣì brain tó máa ń ṣe ìyìn brain àwọn àtọkùn àwọn ni I don't know a lot of girls now criminals èyí tó máa jọmọ gbé tó máa lọ rọmọ lọmọ tó máa lọ ṣe kinní kan wọmi liam rẹ ní right láti gbélé ayé go and do the DNA test and give the child to anybody tó bá ti ní tí wọn bá gbà á gbé oh God Ilu òyìnbó lè adopt ẹ lọ́wọ́ ẹ ó ti yé ju gbé kẹfì sísẹmù pa ọmọ yẹn dànù lọ you have a bad plan for that boy all of you àwọn tó gbowó bàbá ẹ̀ tó bá jẹ́ bàbá ẹ̀ ní ẹgbẹ́ tẹ́ gbowó bàbá ẹ̀ dání àti ìwọ tó gbé dání káṣírí ẹ̀ má bàa tú wọ́n yóò lò ti sùn síta go and do it atọ́ akọ gbogbo everybody lọ́gbọ́n ó ti yé akọ gbogbo everybody lọ gbọ́ pé next time o ìwọ tó ìwà ilé ọkọ tó máa lọ sùn kiri tó máa gbọ́ ọmọ ọba àṣùfọ́ṣù tó máa gbọ́ ọmọ àlè tó máa ṣe ó máa kọ́gbọ́n everybody máa kọ́gbọ́n bẹ́ẹ̀ bọ̀ kí gbogbo wa láwa ń gbòòrò kẹ máa fẹ́ máa kọ́fà aṣọ tó ti gbó aṣọ tó ti ya kẹ wá sọ pé kò nílé ya ó ti ya ilé ti ya kò dẹ̀ ní ṣe rán bẹ́ẹ̀ bá ràn bẹ́ẹ̀ bá ṣe ràn ló ń kéré sí ló máa ya sí you understand me the boy have right to live ó pe bàbá yìí ó ní tó bá kú sílẹ̀ àmì bá kú ṣé lè ya mùsíkì ni ní àmòsí kò kò ń sọ gbogbo nǹkan tó lè ṣe sódà tó bá dọ́gbọ́n fún ọmọ ọlọ́run pa àbí tó kàn ṣe é pé kẹ́ẹ̀nà pa kẹ́ṣèkà fọmọ náà kọ́ má bàa sọ pé wọ́n wà lè ní bàbá ló tún ṣe you are a wicked soul nǹkan tí wọ́n mọ̀ ni pé àwọn èèyàn ìjọba àtọlọ́pàá tó fẹ́ máa ń fẹ́ support àwọn criminal ní orílẹ̀-èdè wọ́n mọ̀ wípé wọ́n dẹ̀ ń rule wọ́n mọ̀ pé wọ́n kàn nira wọn lára ni and when the country is good when you are ruling wọ́n máa sọ pé ìgbà tí ẹni báyìí báyìí wà lórí oyè nǹkan báyìí báyìí ló ṣe o adúpẹ́ fún ọlọ́run o adúpẹ́ fún ọlọ́run o a dúpẹ́ fún ọlọ́run o pé ìlú dára nígbà tí ó wà ń bẹ̀ o tolúwa ni mi come come quickly quickly come come ọmọ mi what is this what is it? what is this ìjọba o gbọ́dọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wà ní dàdú mẹ́tẹ̀ẹ̀ta yẹ kò jìnnà síbẹ̀ yọ tẹ́ o mélòó òsínú ni mo ní hmm? lóòótọ́ ti ti mo wọ́n ṣọ̀bù mi àbí ní ṣé ní yé ìwọ ni sọ bẹ́ẹ̀ bá a mú tractor. so eh, eh, Wumi go go quickly omba go and do the dead the man say pé is your son you have right only to do to decide if he's going to do dna or not we want that boy to live don't systematically kill him okay tó o bá rí tó tó bá ti tó tó tó ẹni tó bá bí fún tó bá sọ pé òun ò bá lọ́wọ́ ẹ ó yá dash me ọlọ́run máa bá mi wò ó dàgbà tó bá ti sọ pé òun ò gbà lọ́wọ́ ẹ ẹni tó bá ti bíbí tó bá ti ṣe ìyá tí ó bá ti ń ṣe Mohbad gan wá dash me I will adopt I will write it here on my paper in Canada and I will you see if anything happen to the boy bó tó bá jẹ́ bá ti call me responsible tó bá ti wà ní Canada mi I will adopt the boy from you and bring him to Canada go and do the DNA test don't kill the boy. ọ̀rọ̀ pé bí mo ṣe ń sábà ní Canada ọ̀rọ̀ pé ní yíyà ni mí ni àbólóṣì ló pè mí ni olóṣù kọ àwọn olórí burúkú yìí kọ́tísìm àtọmọ àtọṣẹ àti gbogbo fámìlì àtọ olórí burúkú náà fìyà jẹ mí náà lọ́dún bá máa fìyà jẹ ọmọ ọ̀hún tí wọ́n gba gbogbo wọn bàbá ọmọ mi wọ́n tún fìyà jẹ ọmọ mi tí n bá rí tí n bá rí I give people I give I give a lot of money to people I've done good to people but look at what they are doing to my daughter today you wicked souls and you don't want people to talk ìyẹn bí mo ṣe fẹ́ sọ o so Lizzy Anjorin jẹ́ kó rí ẹ pé tó bá tún sọ pé kán ọ̀fọ́ lómi mọ́tò máa pa ẹ̀dá nìyà àtàwọn tó bá sọ̀pọ̀tẹ̀ pọ́lísì àti bá sọ̀pọ̀tẹ̀ máa ṣòfò tọmọtọmọ àtàbí tó ń pè ìrànwọ́ pamọ́ ẹ kó jẹ́ kíkẹ́ lọ jẹ́ kó rí yín pé Lizzy Anjorin páàkù ẹ̀ tó bá fẹ́ sọ pé àwọn ìyá ẹ̀ gbàtẹ́mi ṣe mo ṣoore fún ẹ ṣe ibi kọ́ ló fi ṣe sọ fún padà ni àbójú ẹ̀fọ́ òrí pé wọ́n ń jà mí lólè ní Nàìjíríà ni ó lè ní yìnà tó bá tún wá jẹ́ tòótọ́ ni ọ̀rọ̀ lẹ̀ yẹn ẹ́ tó tún ti gbé wá kó tún máa tìtì yẹn kán bá lè gbàgbé ọ̀rọ̀ Mohbad justice for Mohbad justice for Mohbad Nàìjíríà tó bá ti ṣe òfin pé kán máa pààyàn fún àbí kán máa jẹ́lẹ̀ àwọn èèyàn fún tírí tímọ̀ ó yá o ẹ ṣe òfin àwọn courtesan ẹ pa wọ́n dànù àti tẹ́rọ́rì tó ń ba Nàìjíríà jẹ́ àwọn tó lé àwọn èèyàn kó sẹ́yìn ojú tí wọ́n jẹ́ kó lè wọlé tó máa bùgá kiri ẹ ṣe òfin kán pa wọ́n dànù àti àwọn kidnapper tó bá ó bá ti tẹ̀ wọ́n kán pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni under under under one week kán ṣe ìdájọ́ wọn kán pa wọ́n Kidnapper, simple as ABC. What is it, called? Like me. Gbogbo àwọn tẹ́ máa package ara yín tẹ́ máa ṣe bàràbà ṣara yín bíi pé bàbàrà ni yín yẹn. Àwọn èèyàn jẹ mí lọ́wọ́ náà tí mo máa lọ ṣiṣẹ́ three dollar three four dollar ten dollar bíi. Wàsíù Àyìndé bó ṣe big tó useless man ó gbalẹ̀ mi màláìkà kò níye millions tó wà lọ́wọ́ ẹ̀ ni mc kò lóye millions tó wà lọ́wọ́ ẹ̀ ni gbogbo wọn kò ní bọ́ ṣe gbogbo ọjà mi ti bá gbọdọ̀ dẹ̀ jẹ́ àgbà ẹ̀ tó máa ní kó fún one million lórí ọjà mi báyìí bá kọjá ten million dé tó jẹ́ pé máa jẹ three hundred thousand bẹ́ẹ̀ wọ́n ní kó fún one million one million lórí ẹ̀ àwọn tó bá rajà wọn ò ní sanwó wọ́n á fi one million yẹn sẹ́gbẹ̀ẹ́ tó wọ́n máa tẹ́tí wọn tó ọ̀bá filẹ̀ wọ́n máa lọ gbé wọn ni wọ́n lọ kidnap wọn wá sọ pé àwọn èèyàn da ìgboro wọn máa ní wọ́n parọ́ mọ́ wọn borúkọ wọn jẹ́ ni. I support the DNA test. Either the Liam is for mobad or not. Either Liam is for mobad or not. He has right to leave. The boy is always innocent among all of you criminals. You initiating all the you cultism. You initiate. Gbogbo yín ẹ̀ nílé sọ ẹ̀ nílé ojú abẹ́ǹkò ẹ̀ máa dárúkọ ẹ̀ nílé ojú abẹ́ǹkò ọba you ṣe court òjòyè yín ṣe court olórin yín ṣe court gbogbo àwọn ọmọ yín ṣe court wọ́n sọ gbogbo ìlú di courtism? what are the work of courtism? to go and kill people, to go and rob people, to go and uh, uh, kidnap people, to do bad things in society. And then you say you have a country. No, ẹ bá wa ṣe òfin dáadáa o. listen, go shut up your mouth. If you send anybody to follow you, follow me again. Ẹ máa jẹ sọ́nàbà, ó lè níyìn náà. Àwọn ọmọọṣẹ́ terrorist, ẹ kó ṣìdànù ti gbó. Òun fi And you pass pásọ̀ tẹ bá lọ fall into the gym pé ẹ man show ṣe ẹ lè máa ṣoògùn kẹ má lọ fẹ jẹwẹ wo àwọn ló máa sẹtì ọkùnrin fẹ fọ yín dànù ni ó kọjá yín ni ẹ má bá wù yín kẹ lọ lísìn sí you come back to tell me gbà to bá ti padà dé báyìí tó bá ti wù mí mo fẹ máa dá sí mi ò kàn ní máa kọ gbórí ọ̀rọ̀ sórí tó kó àwọn tá a gbé sórí lọ́jọ́ kìí dànù ìyà tó ń fi jẹ mí lẹ́ni téèyàn bá tiẹ̀ gbé irinṣẹ́ tó ṣàkà dání tó bá gbé irinṣẹ́ dání tó bá fẹ́ kí irinṣẹ́ yẹn pẹ́ lọ́wọ́ ẹ̀ wá tọ́jú irinṣẹ́ ẹnikẹ́ni tó bá lo tó bá tó bá ẹni tó bá tó bá ṣe nǹkan fẹ́ pọ̀ ti wọ́ tó á ṣe iṣẹ́ fáwọn ẹlòmíì àwọn tó tiẹ̀ lo westerboard tó ń lo ẹ́sàbọ̀dù ni àwọn terrorist tó ń lò àtàgbogbo àwọn tó ń bẹ̀ níṣẹ́ burúkú burúkú wọ́n sanwó fún ẹ̀rí ni bó ṣe bó ṣe bá máa bọ́ọ̀sì pẹ̀lú owó ni ẹ̀rí bó ṣe bá máa bọ́ọ̀sì pẹ̀lú owó ni àwa máa máa ṣiṣẹ́ gidi bí wọ́n máa ní grand suffer àwọn tó tún jẹ mí tó ń jẹ mí lówó tó ń gbowó lọ́wọ́ mi wọ́n á tún máa support wọn what a wicked country the gbogbo politician tó bá support Lizzy tó bá jẹ́ pé ẹ̀kàn fẹ́ rúrò pé ẹ̀kàn fẹ́ dáìdá àwọn sórí kan tẹ̀kàn máa máa create some kan torí MC MC stop your bullshit Stop your bullshit. People can be honoring you, they can be adoring you. But you owe my money. I've helped you before you borrow money from me. And up to today, you have not given money. So ti yebe yen. So I shut up. Koko share keje ka keko lórí Facebook wọn kò tiẹ̀ mi gan. Gbogbo ile plan láti pa gbogbo. Give me track down. Fi ko fún mi jeans kan. Wo ló fò. Quickly. Tolu. Yes. Ton ba de cancel e kon cancel mi ráyè. To bá cancel kan cancel let me quickly do this one i want to finish this although the item is not much i want to let me finish this but fún mi ní trouser yẹn àti track down tí tọ́túnlẹ̀ kíkọ́ mi jẹ́ mo gbogbo bí ti kíní yẹn wà gọ́sẹ̀f ẹni tó bá ṣe dáadáa wọ́n máa fìyà jẹ ẹni tó bá ṣe burúkú wọ́n máa sponsor wọ́n máa pump owó fún dábòrò bàkì ṣéègì. Hebrew sọ báyìí pé twelve verse fourteen ó ní make every effort to live in peace with everyone how can you live in peace with armed robber with kidnapper how can you live with terrorist? it's not possible how can you live in peace with ki killers is it possible can two work together except they are in agreement live with everybody bible also. it cannot possible this verse i reject i, I, it cannot be possible Only that's the hebrew chapter twelve that hebrew I'm àwọn ará hebrew ló sọ hebrew chapter twelve verse fourteen Only make every effort to live in peace with everybody everyone and to be be holy without without holiness no one can see Lord yes without holiness the reason the holiness I can't grab it without holiness nobody can see God but is it all everybody in this set are they holy but God expects everybody to be holy That's why they say live with everybody with, with harmony, with love. But the people who are not holy, people who are not godly, people who are evil, kidnapper, arm robber, terrorists, and all those killers and fraudsters, how can you that are not doing it believe um, and live with them and be comfortable? No, you cannot. Amos 3.3 said it. Can two work together? I say they are in agreement. We are not like me. I cannot be agreement. I cannot be comfortable with some people. Some people cannot be comfortable with me because we are not carrying the same vision. We are not doing the same thing. I'm not evil. They are evil. Báwo ló ṣe possible? Kò ní possible. Ní bó ṣe I received the holiness, but every God will want everybody to be holy. So holiness can only, if you are holy, can you kill people and use people's blood to bath? If you are holiness, you are holy, can you be in courtesy and beat somebody to death? If your holiness, can you can you be frauding other and making people cry and frauding people and killing people? Holiness, where do you see holiness doing such things? So everybody will group themselves. And when you see my platform, you can see that there's not too much people. To tell you that in our country, there's not too much holiness. That's why we have a lot of pastors. Pastor, what we are saying now, some of them will even hate me. They will hate me, except Master Kotowa favor individually they will hate me because anyone tó bá ti ń ṣe burúkú wọ́n máa lọ support wọn ní infertility some people they prefer Lisi than me some women that we call themselves women of God and again kí ni woman yẹn ń gbà yẹn tó ní tí Lizzy láwọn padà nù tó yóò lè ṣe tán kó sọ pé wọ́n blackmail òun tó ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n Fáṣọlá tó jẹ́ Christian tó jẹ́ bọ́nẹ̀gbẹ́ kí ló adopt fa Lizzy Anjorin fún kí ló jẹ́ kí Lizzy pẹ́ sọ́dọ̀ òun fún tí ò ń ṣe ọmọ Ọlọ́run báwo ni ò ṣe ní kú báwo ni ọ̀ṣẹ́ ní kúkú àìtọ́jọ́ ikú àìtọ́jọ́ ń lọ sọ́dọ̀ àwọn ènìyàn nítorí pé wọ́n ń gbìn síbi tí ọ̀yẹ́ kó ń gbìn sí they are using their money to do bad thing wọ́n máa máa lọ ẹ lọ síbi tó ráìtì o okay two can not work together say they are in agreement èmi o ẹni tó bá ti ẹni tó bá ṣe dáadáa tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run lọ́rẹ́ ẹ̀ tèmi ọ̀tá ọlọ́run ọ̀tá ọ̀mẹ́ni ọ̀tá ọlọ́run kódà ọ̀tá ọmọ ọ̀mẹ́ni ó ti yẹ yín lẹ́yìn ẹ̀hẹ́ so òyìn bó ṣe jẹ́ o bíbélì tún sọ fún ọ nínú ìwé sáàmù one ó ní ìbùkún ni fún ẹ náà tí òjò kò ságàmù ẹlẹ́ṣẹ̀ sí òjà darapọ̀ márùn èèyàn búburú báwo ni ṣe máa darapọ̀ márùn èèyàn búburú báwo ló ṣe máa ṣẹlẹ̀ báwo ló ṣe máa pọ́síbù báwo ló ṣe máa pọ́síbù kíní yẹn gan ti pọ̀ jù báṣìtì yẹn ti pọ̀ jù ó yẹn dẹ̀ kéré ṣùgbọ́n ìdí mẹ́ta ni ó jìnà jìnà bẹ́yẹn epo tá máa lò débẹ̀ gan wo tá ṣe lánàá epo epo forty dollar tí mo rà mi ò mi mi mi ò pé mo ṣiṣẹ́ seventy dollar mbẹ̀ náà mo lè po forty dollar adẹ̀ máa máa dẹ̀rìn bí ẹni máa fún àwọn èèyàn dẹ̀ ti jà mí lólè wọ́n máa máa tún support wọn wọn ò ní rí kankan they be sowing to people wrong wrong places wrong wrong places báwo náà ṣe ní jábọ́ fọ́ báwo náà ṣe ní crash you dey sort of wrong wrong places you know that number one owó tẹ́ jí gbogbo nǹkan ẹ ti dẹ́ṣẹ̀ oríṣiríṣi now you be go i don't i don't mock people but the truth is bitter. Okay? The truth is bitter. Truth is bitter. Ìyẹn bó ṣe jẹ́ o, à ń for now. Anybody bá ní ká má dé náà ni ànídé bá, yóò sì kú. The only thing for Wunmi is to so to escape this is for you to just expose them. People who have exposed you for real, wọ́n expose ẹni for your your your the son your husband you call your husband was planned to kill and yeah yeah and then the whatever go go but ń you cannot náà you are you are involved in some things o de wa n bele pé tó bá sọ wọ́n máa pa ẹ́ ni gba ọ ní máa you better change today tomorrow may be too late for you you better change today tomorrow may be too late for you ajá tó yóò kó má yóò ṣeré o tó ti wá lisa wa sọ my beautiful sister my beautiful friend my beautiful this my beautiful that o lọ sọ́dọ̀ woman yẹn olú ẹgbẹ́ family fashola ni ó jẹ́ born again christian O lọ sí ṣọ́ọ̀ṣì O wá kí ló lọ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìdàpọ̀ kí ni òkùnkùn àti ìmọ́lẹ̀ nípa kò ní ká má rí now you are telling her that eh, that date wá jẹ́ pé o ti mọ̀ ni eh, sọ pé kó lọ ṣètùtù wọ́n sọ fún ẹ báyìí nínú àlá ni ó láàlá ìwọ náà ti fẹ́ máa láàlá pé kó wá ṣètùtù because ó yẹ ṣe ń wá èèyàn tẹ máa máa gbé lọ sí ìgbàlẹ̀ òkùnkùn yẹn ẹ lè tà lórí Facebook yìí ẹ lè tà gbogbo ẹ̀yìn alájàlẹ̀ ẹ lè tà ẹ lè tà tẹ́bìlì pẹ̀yìn lẹ́nilẹ̀ irọ́ lẹ pa sam tí o ti fẹ́ ló sọ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún ayé àtàwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ kò ń ṣẹ̀yìn lẹ́ni ọlọ́run ló ní ayé àtọ̀run everything belongs to God ẹ̀yin rọ́bìrì yìí rọ́bà Let me tell you, some Christians are supporting Lizzy secretly because he always say that, hey, secretary, mi ò support Jesus Gistlover o. Hey, secretary ńkọ́, òun ló pa Okosun, àbí kí ló ló pa? Ẹ ó pa ó kan, òun ló pa, ńgbó ti pa ṣóun ló ní kán mu ní London kó lọ sùn ló tẹ̀ pẹ̀lú aṣẹ́wó ni ó dẹ̀ story dẹ̀ jáde ó dẹ̀ blog ẹ̀ ó dẹ̀ jáde ó dẹ̀ blog ẹ̀ ó lè fi jára kun kó fi jára kun àjàlá ta náà because gbogbo nǹkan tẹ́ bá ti wá ṣe ń sìn kó má bàa jáde síta ara mo kò tí ò kò tí ẹ̀ yé mi kò yé mi i don't like bully o because ní orí Facebook wọ́n bully mi but káwọn èèyàn máa ṣe cultism kán máa ṣe terrorism kán máa ṣe killism kán máa ṣe bathing eh, use blood bathing kán máa kill àwọn èèyàn kán máa ṣe ritualism kán máa use people's blood and flesh for things and also killing people like that. Hey, eh? Please o, ẹ bá wa ṣe òfin sí o, gbajani gbajani, ọkọ̀ àti ràmọ́tù, ẹ torí ọlọ́run sísì yan àjẹrí, wájú bá máa wà bíbà náà ni wọ́n sọ pé ṣó ti yé yín Mm-hmm. ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ̀yin lẹ máa ń rí aṣáájú all the time iṣẹ́ tẹ̀ dẹ̀gbà náà ní kẹ́ẹ̀dì lísì táwa náà ń bí kẹ́ẹ̀dẹ̀ máa sọ fún wọn àmọ̀rọ́bà gan kí ni mo ṣe ṣẹ́ báyìí fún àti gbogbo nǹkan tí mo sọ pé ọmọ APC gbogbo wọn ló náà forúkọ aṣáájú èmi ti sọ̀rọ̀ aṣáájú burúkú rí ìmọ̀lẹ̀ èmi tí wọ́n gbà wọ́n lẹ̀ èmi Bọ́lá ni mo tún gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ pa wọ́n dànù gbà yẹn kì í ṣe èmi ná má jẹ́ sọ pé mi ni Ọlọ́run ni kì í ṣe èmi ta Bọ́lá ordinary Bọ́lá bí ordinary president ordinary Bọ́lá ọlọ́run ni nínú mi ọlọ́run tó tóbi gbàngbàngbà bàkútùbàkútù ọlọ́run tó tóbi ju ayérayé lọ tómi tó tóbi tó jẹ́ ayérayé ah kí ló dé àwọn èèyàn àwọn máa bò àwọn kan support wọn àwọn kan support wọn wọn máa kágbádá wèrè àwọn kan wọn máa kágbádá òṣì kiri wọn máa ba ìlú jẹ́ kiri wọn máa jẹ ṣé ẹ̀gbọ́n àwọn èèyàn tó jà mí lólè ní ẹ̀ ṣe investigate ẹ̀ láti láti jọ gbàgbọ́n tó ti pa bàbá ọmọ mi wọ́n tún wá fẹ́ máa fìyà jẹ ọmọ mi ṣé àwọn ọ̀tá tó pa bàbá ọmọ mi yẹn àwọn olóyìnbá lórí ọ̀rọ̀ mi tó ń fìyà jẹ ọmọ mi systematically wọn ló fò àwọn ọ̀rọ̀ tèmi bá ti sọ onímọ̀ ń sọ ń bìbà ìjọ yẹn Wumi the best thing náà ni expose anything játijàti don't don't run away from bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yes bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ can actually the Lord that work with that not bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ not bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ wo ọ̀gá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ordinary president we don't disrespect you we respect you and me personally Tell bá ti ń that family man èèyàn mo máa ń like wọn but èmi téèyàn bá ti pè yín anyhow orúkọ yẹn bóyá torí yorùbá táwa jẹ́ àti àwọn you know please just bear it with us like me oh, but àwọn èèyàn tẹ ló ń copyrighted yẹn you don't know this my account Otobola now otososesola. those on my page the reason why I tell that of òfin go viral náà again ni pé wọ́n ní duplicate wọn ò dẹ̀ ní jẹ́ kí àkáǹtì mi gbogbo àkáǹtì tó wà lórí social media náà máa ń ní duplicate tó yẹ pé kó tó gbé lẹ̀ bá wọ́n ti gbé lọ wọ́n á block àwọn tó ń ṣe yẹn tó bá ti rí pé wà lórí ó ní nọ́mbà kan tó máa fi follow ẹ wọ́n share ṣí àkáǹtì lórúkọ so tó bá ti ń ṣe báyìí kó tó ṣe nọ́mbà ajá àbálẹ̀ wọ́n ti post ẹ̀ sórí ibẹ̀ yẹn ibẹ̀ yẹn á go viral ìwọ wọn máa ṣe pé kò ní go viral and again kí lorúkọ the other girl yìí mo mọ̀ pé Lizzy ìwọ ló ní àkáǹtì yẹn jẹ́ ń gbé àkáǹtì yẹn jáde ń I know you are the owner of the accounts. Lizzie Anjorin, I know you are the owner of the accounts. Lisi. I know you are the owner of these accounts. Mumbo. Ìwọ àti Àbíkẹ́ lẹ́ ń ṣe òṣìyẹn bí ẹrọ oníwọ̀nsìn. Terrorist Àbíkẹ́ mo ní gbogbo rìpọ́ọ̀tù ẹ̀ ń bí àti gbogbo tírẹ́tì àti gbogbo òṣì tó ti ṣe pẹ̀lú mi orí yín burú ni téèyàn bá ti. ẹ ṣe cancel ẹ ṣe thank you very much wọ́n ti cancel ẹ̀ mi nígbà wo lọ mẹ́ta ni mo bọ̀ Lizzy Anjorin bí account ẹ̀ mo fẹ́ mo login síbẹ̀ ni I'm trying to log into the account. Uh-huh. You show me on this page kí lórúkọ page náà sọjí olè kíyè sára òun ni orúkọ page yẹn ó ti ní seventeen thousand sórí o blog mi mi báyìí má gbàgbé orúkọ mi wà copyrighted for your own for information àbíkẹ́ àti ìwọ tó bá ní àti lisa àti àwọn gúrùpù yín tẹ̀ ní àkíní yẹn sọjí olè kíyè sára ẹ̀yin tí ẹ bá ní orúkọ mi wà copyrighted for your information Emi gan ṣọ́ mọ̀ pé Canada ni wọ́n ń pè mí mo close mọ́ America àwọn tó máa ń sọ fún mi gbà kan wọ́n ní mo máa show up and I'm not ready to show up bí mo ṣe wà yìí gan mọ́ I'm not ready to show up in tí àwọn èèyàn máa rí tọ́lọ̀ bá tiẹ̀ bless mi táwọn èèyàn máa gbọ́ tọ́mọ máa sọ tọ́mọ máa yín mú sí mi tọ́mọ máa yín mú gan ni má máa sọ fún yín because ẹbẹ́ wa wà yẹn ẹ̀yin nìkan lẹ́fẹ́ kó máa dán fún kẹ́ máa wọ bàtà kẹ́ máa wọ press èèyàn kẹ́ máa sọ pé ẹ wọ góòlù kẹ́ wọ pàǹdà kẹ́ jalè kẹ́ gbogbo ẹ̀ kó gbogbo ẹ̀jọ́ kẹ́ pa àwọn èèyàn lẹ́kún kán bẹ̀yìn sí àwọn èèyàn kán lọ fi poison oúnjẹ fún kó lọ kú dànù lọ́jọ́ to bá fẹ́ lọ ṣe operation kẹ wọlé èèyàn kó dijọ́ kẹta kó kú so ti yẹ ẹ̀yin ọmọ òṣì so ó wá sọ mi bá ó ní as seen on Facebook o Auto Bola says she has two two point kìíní kan um, viewer let me tell you this video tó gbé jáde ṣó ti rí ó rí mi ní ṣé wo skin mi ṣó ti yé bẹ́yẹn tó o lo cream lọ́wọ́ skin mi mo dúpẹ́ fọlọ́run ṣó ti yé bẹ́yẹn ara mi mò ń lò follow com ní gbogbo ẹ̀ ó wá ní o sọ pé o ní two one two point something follower go and check it or I did that video on my is it on Princess Bola ma it was the first day tí mo ṣe ó wọ one point something the second day two point something ló wọ̀ ṣóńgbọ́ àǹtí mi àǹtí mi ló sọ fún mi nígbà tí mo come and cross àǹtí mi yẹn ní orí Facebook ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ó ló So fún mi pé kí n delete video. yẹn bí tí mo ti ń wẹ̀ social media èmi ìgbà tó wá yàgò mo wá wò pé kí ló ń ràn gíbi tí àǹtí mi ní kí n delete yẹn for you to know that decency and dignity place lèmi ti wá are you getting what i'm saying mm -hmm. so decency and dignity ó wà nínú mi are you getting me so and my aunty said as go and delete it ọmọ kan náà dẹ̀ tún wá rìfáàsì mi jẹ́ pé àbí tóun ti rí fídíò mi bí tí mo ti ń wẹ̀ live chat níjọ́ ẹ̀ lòun ti rí mi ṣé ibi tí mo ti wẹ̀ lórí láìṣà tí mo tún swim kí ló bad ńbẹ̀ what is bad ṣé lèyìí ṣé mo pa èèyàn ní ẹ̀yin tẹ́ ń fi èèyàn tẹ́ jalè ní ìdúmọ̀tà àti àwọn èèyàn tó ń jalè tó ń gbówó oríṣiríṣi tó ń ṣe nǹkan burúkú tẹ́ ń jí ọmọ gbé lórí social media ìbejì ẹ máa ní ìbejì kọ ẹ fẹ́ jí gbé ẹ fẹ́ lọ tà ní Àbújá àti wọn náà fẹ́ kó lọ London èmi àti èmi tí mo wẹ̀ lórí live chat yìí kí ló fi yàtọ̀ sẹ́ni swim kí ló fi dé ẹ́ mi dẹ̀ bo ọyàn mi mo tún kó ngbà tí wọ́n tún wò mí mo tún kó ọṣẹ fọ́ọ̀mù yẹn mo tún kó sára what happened to this ibi tí mo ti ń swim what is it àǹtí mi dẹ̀ sọ fún mi gbà yẹn tí bá tiẹ̀ ti mọ̀ gan torí pé wọn ò monetize wọn ò monetize ẹ̀ níjọ́ yẹn tí n bá filẹ̀ gan ó máa wà ń bẹ̀ títí dòní mo lọ delete ẹni two point something tó bá wà ń bẹ̀ ń sẹ́ ó máa ti bí seven million ìwọ wá lọ gbé sórí live chat yẹn ó wá ní viewer ní two kiri kan ni pé two point six i mean two kiri kan ló wò ó two thousand six hundred k ló wò ó ní mo wá sọ pé two point something i tell you kí n tó kí n tó kí n tó kí n tó kí n tí ló delete mi ò kí parọ́ àwọn èèyàn tó ń bá mi ṣe àwọn èèyàn tó wà lọ́dọ̀ tèmi àti ní Canada in this Canada they don't want people with pride they don't want show up because they know that it's dangerous for you it can cause you a lot of problem from the government kan tí wọ́n nímọ̀ pé wọn ò monetize wọ́n kàn máa máa àkáǹtì ẹ̀ boost àkáǹtì ẹ̀ lówó lórí kó a máa sanwó tó máa gbé owó burúkú wá fún ẹ wàá kàn jẹ gbèsè I don't lie I don't do competition I don't hate I don't like eh, gbogbo uh, bullshit yẹn I don't lie tí ọmọ ẹ̀pọ̀ ti gbé sọ́wọ́ ibi tó dẹ̀ gbé sókè tí mo ti ń sunkún yẹn ọjọ́ tí wọ́n sẹ́ńtẹ̀sì ìṣọ́sí ni mo ń sunkún yẹn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni mo gbé sórí Sọ́jí tó bìrẹ̀ lọ́jọ́ tó ń sẹ́tẹ̀sẹ̀ so life imprisonment ni mo ń sunkún níjọ́ yẹn ẹ̀yin náà àjàlá ta náà tẹ gbọ́mọ Ìjẹ̀bú kakọs Ìjẹ̀bú forum. òun nìyẹn so what special about the pé mo ń sùn mí bẹ́ẹ̀ mo dẹ̀ ń wẹ̀ nínú omi mo fomi bora ṣe wọn rẹ o kò sáṣọ tí mo ti wọ̀ ní orí social media yìí ni tó ṣí àyà mi lẹ̀ tó ṣí apá mi lẹ̀ mo ti wọ sleeveless now. tí mo fi ṣe ṣáàtì fún tí mo fi ṣe ṣáàtì fún fún fún fún fún Lizzy Anjorin tí mo ń support mo ní kí anybody ò gbúdọ̀ support pa máa ṣépè fún pamọ́ ni torí gbogbo tó polówó lórí social media káwọn èèyàn eh? kán máa ṣe ètùtù kán máa ṣe kíní kan èèyàn náà fi ń ṣe náà o chronic people torí ẹ̀ lẹ́sẹ̀ máa rí pé lọ àwọn àwọn gbogbo ohun tó ń practice àwọn ló máa sọ pé kọ́ lọ kọ́ lọ méjì èèyàn wá kọ́ lọ mẹ́mí èèyàn wá kọ́ lọ ṣe kí náà lọ fẹ̀yàn ṣòwò àwọn ló ń ṣe àwa là ń sọ báyìí lórí social media kí gbogbo nọ́ọ̀sẹ̀ ilé kúrò ní society wa a dẹ̀ mọ̀ pé bá ṣe fight crime crime máa fẹ́ fight wa bá but a mọ̀ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ náà ìjà náà kò dẹ̀ kí n ṣe tiwa tọ́lọ́run àlàyé ni ẹ blog mi dáadáa kò sí nǹkan kan tó fi ń ṣèyàn alright èmi àti ẹbí mo sọ pé ṣáàtì ẹ̀wọ̀ ọwọ́ mi lẹ̀ kò wọ́n náà mo sọ yìí èyí tán fi tọmọ burúkú yẹn fi wọnú ilé mi wá tán bẹ̀ wá mi ìmọ̀ àwọn tó bẹ̀ tán ní kó wá fògùn sóúnjẹ ah, I don't know that you are so wicked ẹ má máa bẹ àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ kéékèèké kiri kọ́ lọ ṣèkà ìyẹn náà wọnú ilé mi wá ló fẹ́ cause trouble nínú ilé mi báyìí wọ́n wá sọ pé mo rí wa tó wá sùkù níbí mo wá ṣe kinní kan mo fẹ́ máa dìgbẹ̀lẹ̀ mọ́ ni ṣé ọmọ tèmi kò ju ọmọ tèmi lọ ọmọ tó ti wọ thirty something tó sọ pé òun twenty seven tó purọ́ tẹ sẹ́ẹ̀nì wá síbi tó jẹ́ pé terrorist orúkú ló fẹ́ ṣe tẹ́ wá ń sọ fún mi pé ó fẹ́ mo fẹ́ ṣe kinní kan fún tẹ́ ẹ̀rántí ọmọ tèmi pé ọmọ mi wà ní minor nígbà tó ti ń dì mi tó ti fìyà jẹ mí bíbáyìí tẹ wá ń fẹ́ máa cover èèyàn torí wọ́n dẹ̀ ṣe lu ọmọ kan náà nìyẹn láti lọ fi ọ̀gbẹ́ni tó ní kó lọ harvest kídìrín oní kídìrín ní London tó fi lọ fọmọ kan sẹ́ẹ̀tì ọ èmi ń ṣe mi bá yín owó politics ni ẹ̀yin politician obìnrin àti ìyá àdúrà àti màmá àdúrà àti bàbá àdúrà ẹ jẹ́ torí Ọlọ́run ẹ bá wa gbàdúrà tẹ gbàdúrà tẹ jẹ́ àyà àdúrà number one ẹ bá wa gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà kí terrorist kò kúrò ń bẹ̀ àjàjà yín tó máa ti sanwó laundry tó ti fàkáǹtì yín tó ti fi gba owó nàìjíríà tí wọ́n ti fi àkáǹtì yín tí wọ́n ti fi ṣe iná ti fi pa àwọn nàìjíríà lẹ́kún owó tó yẹ kán fi san kán fi ṣe nǹkan sí nàìjíríà tí wọ́n ti kó fáṣí àkáǹtì yín ẹ̀mí pààyàn ti jẹ mùdùmùdù bẹ̀ èmi ò jẹ nǹkan kan ní orílẹ̀-èdè rẹ̀ jẹ́ wọ́n tún gbà mí ni wọ́n gbà mí gbàásì gbòòsì tó bá gbọ́ basketball ṣe fẹ́lẹ̀lẹ̀ wọ́n gbà mí ni mi ìdẹ̀ lè wá wọn lójoojúmọ́ kí tó wá máa fi ẹ̀mí mi kí máa fi rísìkì fún yín kí máa gbàdúrà fáwọn àwọn èèyàn ìka tí ò fẹ́ ronúkúwàdà ṣé ti eyín mẹ́yẹn mò ń gbàdúrà lójoojúmọ́ ni mò ń gbàdúrà fáwọn olódodo àwọn èèyàn wàá sọ mi ò dárúkọ èèyàn pàtíkùlẹ̀ olúwa gbogbo àwọn tó fẹ́ mi rí gbogbo àwọn tó like mi gbogbo àwọn tó fẹ́ orílẹ̀-èdè nàìjíríà fẹ́ rí mo olúwa jọ o àwọn tí ò fẹ́ káwọn èèyàn máa kú àwọn tó kórìíra ìwà ẹ̀ṣẹ̀ ọlọ́run jọ bá mi súre fún bá mi gbàdúrà fún bá wa gbà wá o olúwa la orílẹ̀-èdè náà kọjá bá ṣe ń gbàdúrà gbogbo àwọn ìkà bẹ̀ olúwa tí wọ́n kí wọn jáde kí wọn máa sọ lórí fíṣọyà mi báyìí kí wọn máa lo lo táìmù mi tí bá ṣe tán wọn fúlàgì iṣó yẹn tí bá ṣe tán wọn ni wọn ò ní wò tí bá ṣe tán wọn máa ní wọn hẹ̀tì ẹ ẹ máa lọ lọ́fọ̀ ara yín so ẹ̀yin Lizzy Anjorin tó bá tún sọ pé o lè máa dárúkọ tó bá ti ń sọ má sọ pé kán máa fọ́lọ́ Auto Bola mọ́ tó bá sọ pé kán lọ disfollow mi káwọn èèyàn lọ fọ́lọ́ torí kó tó dórí social media yìí follower tèmi lèmi ti fi speak fún wọn ẹnu tèmi tó ṣe gbọ̀ngbò láì mo ti fi speak fún ẹ ikùn mi tó dàbí ikùn kínní mo ti fi speak fún ẹ lọ̀rọ̀ ti máa ń jáde ọ̀rọ̀ ńláńlá apá mi tó dàbí apá gbẹdú yẹn ni mo ti fi mo gbé sókè tí mo fi ń sọ̀rọ̀ fún ẹ báyìí ó ti yé báyẹn àti ohun mi yìí àti ẹnu mi ti máa ń tutọ́ tí n bá ti ń sọ̀rọ̀ òun ni mo ti fi speak fún ẹ tí mo fi gbà ẹ lẹ́ẹ̀mọ́ à lè fi gbà ẹ lẹ́ẹ̀mọ́ àti fi ṣépè fáwọn tó bá support ẹ ni àdàbí tó bá pè rọ́ọ̀lù apá mọ pé òun jalè tó o bá ti jalè èpè ò ní ja anybody ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òun ṣèkà ó dẹ̀ ń jalè èpè máa ja gbogbo wọn pátá porogodo bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí pé nǹkan tẹ́ fẹ́ ṣẹlẹ̀ ni pé ẹ fẹ́ máa lé multiple eggs or bad things sí orílẹ̀-èdè nàìjíríà ká má bàa lè rí lé lọ ilé ibi tá a bá lọ ẹ níjẹ́ kó gbà wá tá a bá tún la fẹ́ wálé ẹ ní sẹpẹ máa ní má bọ̀ wá ilé má bọ̀ wá ayé yín ò ní da ẹni bá ní má dé mi ò ní dé bá bẹ́ẹ̀ ni mo wí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá ń lérí èmi Bọ́lá Fọláṣadé àtọmọ mi Adébùkọ́lá sí ni pé kí n má délé kí n má padà wálé mọ́ mi ò ní dé bá ìdábẹ nígbà tí n bá máa dé ìsàdé ìsàòkú ni ibẹ̀ ni ibẹlẹ náà máa máa wà nígbà tí n bá máa wá sílé èmi máa wá nígbà tí wàá tó àkókò God time is the best èmi lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ire ni tèmi àti tìyín ọ̀sẹ̀ tó fi láwọ́nù rẹ̀ yìí yóò dára fún wa pàtí mo wá sórí bíbá yẹn tí wọ́n fún mi níṣẹ́ kan iṣẹ́ yẹn lera ìṣe ìṣe lot of iṣẹ́ máa drive lọ hmm. mi le I cannot spend less than two and a half hours nínú iṣẹ́ yìí tí mo tí mo gbà ń sí twelve percent sí nísìn and the money epo tá a máa lò lásán mi ìdẹ̀lẹ̀ mi ìrìn pé tí máa ṣe yọ owó epo mẹ́rin rẹ̀ pé mo lè rí twenty five dollar ń bẹ̀ wọ́n máa sákiri àwọn èèyàn kan dẹ̀ jẹ́ mi ló wọ́n ṣèkà fún mi wọ́n máa tún support wọn ẹ̀ ní ṣan tó da gbogbo ọ̀tá mi ò ní ṣan tó da jẹ. ó ní ire o ń bọ̀ náà mo ti fi ìyẹn sí ibẹ̀ yìí mo bọ̀ I want to play I want to mo fẹ́ update mo fẹ́ wo pé update kankan wà níbí kankan. before kí n tó máa lọ gbogbo ẹ̀yin celebrity tí ẹ ń gba owó ní orí YouTube tipẹ́tipẹ́ you are making a lot of money and a lot of people are hungry in Nigeria help Nigeria government as well ó ti yẹ celebrity yẹn because àwọn ọmọ Nigerians no, àwọn náà ló ń support yín àwọn tó ti ń ṣe nínú biru bírú eh, afford kúnlé ire o you are trying iṣẹ́ gidi ló ṣe kúnlé ó ṣiṣẹ́ tó dáa I clap for you ó ti ṣiṣẹ́ tó dáa ẹ̀yin tó kù àtẹ̀yin obìnrin wọ̀nyẹn tẹ́ ń gba owó tó pọ̀ lórí YouTube wọn ò gba tax lọ́wọ́ yín náà àwọn ò gbowó ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣe kí ni ẹ help Nigerians àwọn tóbi ń pa wọ̀nyẹn ẹ try kẹ́ help wọn kò ń ṣe kẹ́ máa fi flaunt kẹ́ máa fi terrorize àbí kẹ́ máa fi show up kẹ́ máa fi ṣe kìíní káwọn ọmọ yẹn máa lọ sájọjọjọjọjọ kókókókó àwọn dẹ̀ ló ń wò yín àwọn ló ń gbé yín lárugẹ náà wọ́n ń gbé yín lárugẹ kẹ́ tó gbé kiri yín síbẹ̀ kíákíá ó ti wọ ẹ máa ti rí twenty twenty thousand like kiri kan ẹ try kẹ́ help wọn they are the one gbogbo àwọn youth nàìjíríà yẹn tó máa ma sá kolobá kolobá tẹ́ máa ma kàn fowó raṣọ ra bàtà òṣì kan ẹ máa help wọn kẹ́ help Nigeria system náà help Nigeria system kó kàn ṣe kẹ́kọ̀ọ́ máa terrorize kẹ́ máa show up orí burúkú kan ni wọ́n máa ní nàìjíríà burú i mean nàìjíríà bí ń pa àwọn èèyàn nàìjíríà ojoojúmọ́ lẹ̀ máa ma ṣe pati ẹ máa ma kó aṣọ sáṣọ ẹ máa ma kó gbogbo ọtí wèrè tẹ́ ti ṣe tẹ́ fi ṣe pati àwọn fake ọtí oríṣiríṣi àkàmúyẹ àwọn tó ti lọ pati tó yẹ pé wọ́n ti jẹ pọ́ìsì tí wọ́n ò lè sọ. ẹ jọ o tẹ bá jọ owó tẹ gbà wọn yẹn máa tá ìkẹ́ yẹ̀pọ̀ àwọn ojú tàbí gbogbo àwọn tó ń tẹ̀lé yín ẹ tá ìkẹ́ wo gbogbo ẹ wojú àwọn èèyàn tí ó jẹ́ pé ó fọ́lọ̀ yín tó tẹ láìkì fún yín tó tẹ lọ́ọ̀ fún yín yẹn gbà tí mo fẹ́ fáwọn èèyàn ní nǹkan ní Canada níbí ìbá nígbà yẹn I press a man. check gbogbo àwọn tí bá ti gbó constant lórí platform tó share fún fídíò mi tí mo dẹ̀ máa wọn always they, comment they do many things give them gifts so stop using your money to terrorize and be using your money to buga without those people you are nobody ṣé ti yẹn èyí tẹ́ máa kàn fi lò wọ́n pé ẹ lọ ẹ lọ fẹ́ friend àwọn yẹn ń sìn sí ẹ ní jù nǹkan tẹ́ lè sọ yẹn náà lọ kẹ́dẹ̀ máa fi orúkọ àwọn tó bá wà ń pàwà kẹ́ máa fi kẹ́ máa fi kẹ́ máa fi ṣe fraud káwọn yẹn máa believe pé ẹ máa help wọn ṣé àwọn nàìjíríà àwọn tó wà ní power wọn ti help nàìjíríà débi kan máa help individual ìyẹn bó ṣe jẹ́ ẹ̀yin tẹ̀lé tí ń gbowó youtube yẹn tẹ máa ń help àwọn èèyàn god bless you all of you mo rí yín náà ẹ máa gbowó instagram gbowó youtube gba gbogbo ẹ ẹ nífẹ̀ẹ́ anybody wọ́n máa tún máa fi bùkárí kẹ́kọ̀ọ́ ráṣọ wèrè kan kẹ́ máa fi tẹ̀mọ̀tẹ̀mọ̀tẹ̀jú àwọn èèyàn mọ́lẹ̀ kẹ́ máa fi rò pé ayé ti bọ́ sọ́wọ́ yín when other people or other children you are using are hungry they are suffering It's a journey. bye have a wonderful Sunday ahead wonderful week ire.